ẹ káàbọ̀ lónìí sí Stream Globe Devotional Stream Globe Devotional jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ojoojúmọ́ tí kò wá láti ilé ìjọsìn kan ní pàtó ṣùgbọ́n tó wà fún gbogbo ọmọlẹ́yìn Kristi atọ́kùn yín ni Olúyẹmí Adẹ́nìjì. àkórí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wa lónìí sọ wípé kí àtùpà rẹ kí ó máa jò lọ a ó kà láti inú ìwé Lúùkù orí kejìlá ẹsẹ̀ ìkẹtàdínlógójì ẹsẹ̀ karùndínlógójì dé ìkẹtàdínlógójì luke twelve verse thirty-five to thirty-seven ó ní ẹ wà ní ìmúrasílẹ̀ kí ẹ di ara yín ní àmùrè kí àtùpà yín wà ní títàn kí ẹ dàbí àwọn tí ó ń retí olúwa wọn láti padà ti ibi nígbà tí ó bá dé lẹ́sẹ̀kẹsẹ̀ wọn yóò ṣí ilẹ̀kùn fún pé olúwa àwọn tí ó bá wọn tí wọ́n ń ṣọ́nà ṣe oríire mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé yóò di ara rẹ̀ ní àmùrè yóò fi wọ́n jókòó lórí tábìlì yóò wá gbé oúnjẹ ka iwájú wọn. arákùnrin henry la àwọn làásìgbò kan kọjá eléyìí tí ó mú kí ìdáyàfò débá tí ó sì tilẹ̀ fẹ́ ó dàbí ẹni wípé ìgbàgbọ́ rẹ̀ bẹ̀rẹ̀ sí ní rù ayọ̀ rẹ̀ nínú olúwa sì bẹ̀rẹ̀ sí ní dínkù ṣùgbọ́n nítorí wípé ó ní ìpìlẹ̀ tí ó tọ́ àti àwọn ẹ̀kọ́ tí ó yè kooro òye yé e wípé ohun tí sátani tilẹ̀ fẹ́ ṣe ni láti bomi pa iná ìgbàgbọ́ rẹ̀ nígbà náà ni ó mú ọkàn ara rẹ̀ le nínú olúwa pẹ̀lú ìrántí ìrètí bíbọ̀ olúwa wa àti ògo tí yóò jẹ́ ti àwọn àyànfẹ́ nígbà tí ó bá fi ara hàn gẹ́gẹ́ bí a ṣe gba àwọn ìjọ ará tẹsalóníkà ní ìyànjú nínú ìwé tẹsalóníkà kìíní orí ìkẹrin ẹsẹ̀ kejìdínlógún henry pẹ̀lú rí ìmúlọ́kànlé nínú títẹ ojúmọ́ ìrètí ìpè wa eléyìí tí í ṣe àjíǹde òkú àti ìfarahàn ológo ti Jésù Kristi Olúwa wa ní àárín ìjì tí ó ń jà tí a bá mú ìrètí yìí kúrò nínú ìgbé ayé onígbàgbọ́ ìgbàgbọ́ rẹ̀ yóò di eléyìí tí ó di òkú ìgbàgbọ́ ní ìdánilójú ohun tí a ń retí. Nínú àwọn ẹsẹ tí a kà sí iwájú ni a rí ìpè láti wà ní ìmúrasílẹ̀ àti láti rí dájú wípé iná ẹ̀mí wa ń jò ní gbogbo ìgbà kò ṣeé ṣe láti wà ní ìmúrasílẹ̀ àti ní ìfojúsí ọ̀nà fún bíbọ̀ olúwa wa láì ṣe wípé iná ẹ̀mí ènìyàn ń jó eléyìí mú mi rántí ní kánkán òwe àwọn wúndíá mẹ́wàá ni nínú ìwé Matthew orí ìkẹẹ̀ẹ́dọ́gbọ̀n ẹsẹ̀ ìkẹrìnlá dé ẹsẹ̀ ọgbọ̀n fún àwọn wúndíá márùn-ún tí ó jẹ́ ọlọ́gbọ́n náà láti múra sílẹ̀ tán fún bíbọ̀ ọkọ ìyàwó àtùpà wọn nílò láti ní òróró nínú kí iná rẹ̀ kí ó sì máa jó nínú ìwé àìsáyà orí kejìdínní ọgọ́ta ẹsẹ̀ ìkíní a rí ìjẹ́ olódodo àti ìgbàlà gẹ́gẹ́ bí ohun tí a fi wé iná tí ó ń jò tàbí àtùpà tí ó ń jò onígbàgbọ́ ẹni tí iná ẹ̀mí rẹ̀ ń jò ni ẹni tí ó ń gbé ìgbé ayé náà tí ó sì ń ṣe iṣẹ́ náà tí olúwa fi lé wa lọ́wọ́ òun ni ẹni náà tí kò fi àyè gba ìdáyàfò tí kò sú tí kò sì jẹ́ kí òun kó mú ojú òun kúrò ní ara olúwa ṣùgbọ́n ẹni tí ìgbàlà rẹ̀ tí ó dúró ṣinṣin tí ó sì ń so àwọn èso ti ẹ̀mí onígbàgbọ́ ẹni tí iná rẹ̀ ti kú ni eléyìí tí ó ti padà sẹ́yìn ẹ máa lọ sínú ayé lónìí kí ẹ máa rántí wípé ọlọ́run kì í pè wá sí àkíyèsí ohun tí ò ní ìtumọ̀ tàbí tí kò ní ìdí. ewu wípé iná ìgbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ onígbàgbọ́ yóò kú ó ń wu wọ́n lónìí nítorí oríṣiríṣi àwọn ìdáyàfò àti gbígbé ojú ẹni kúrò lára ìfojúsùn ẹni ṣùgbọ́n ẹni tí ó bá forí tì dí òpin òun la ó gbàlà àdúrà jésù olúwa jọ̀wọ́ ràn mí lọ́wọ́ láti dúró ṣinṣin ní inú rẹ pẹ̀lú ìfojúsùn mi kí iná ẹ̀mí mi kí ó sì máa jò ní ìgbà gbogbo gbà mí lọ́wọ́ ìdáyàfò àti àìláfojúsùn àmín àyọkà wa látinú bíbélì lẹ́nìí kíka májẹ̀mú titun já láàrin ọdún kan àti wípé bí a ṣe ń ṣe ẹ̀dà Yorùbá yìí lẹ́ẹ̀mejì lọ́sẹ̀ ní àwọn àkókò wọ̀nyí tí ẹ bá bẹ̀rẹ̀ sí ní darapọ̀ mọ́ wa láti òní yìí ní ìwòye ọdún tó ń bọ̀ ẹ ó ti ka gbogbo májẹ̀mú tuntun jálẹ̀ lónìí a ó kà láti inú ìwé Tẹsalóníkà kínní orí ìkẹrin àti orí ìkarùn First Thessalonians chapter four and chapter five ẹ máa bá wa kálọ tẹsalóníkà kínní orí kẹrin. ẹ̀yin ará ní ìparí ọ̀rọ̀ mi a fi jésù olúwa bẹ̀ yín a sì rọ̀ yín pé gẹ́gẹ́ bí ẹ ti gba ẹ̀kọ́ lọ́dọ̀ wa ní ọ̀nà tí ó yẹ kí ẹ máa rìn bí ó ti wu ọlọ́run bí ẹ ti ń ṣe ni kí ẹ túbọ̀ máa ṣe nítorí ẹ mọ àwọn ìlànà tí a fún yín nípa àṣẹ olúwa jésù nítorí ìfẹ́ ọlọ́run ni pé kí ẹ ya ara yín sí mímọ́ ẹ jìnnà sí àgbèrè. Si kí ẹnìkọ̀ọ̀kan yín mọ ọ̀nà láti máa bá aya rẹ̀ gbé pọ̀ pẹ̀lú ìwà mímọ́ àti iyì kì í ṣe pẹ̀lú ìfẹ́kúfẹ́ ara bíi ti àwọn abọ̀rìṣà tí kò mọ Ọlọ́run èyí kò ní jẹ́ kí ẹnikẹ́ni fi ojú tẹ́ńbẹ́lú arákùnrin rẹ̀ tàbí kí ó ṣe arákùnrin rẹ̀ nípa ọ̀ràn yìí nítorí ẹlẹ́san ni Olúwa nínú àwọn ọ̀ràn wọ̀nyí gẹ́gẹ́ bí a ti sọ fún yín tẹ́lẹ̀ tí a wá tún kìlọ̀ fún yín nísinsìnyí nítorí Ọlọ́run kò pè wá sí ìwà èérí bí kò ṣe ìwà mímọ́ nítorí náà ẹni tí ó bá kọ ọ̀rọ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ ènìyàn ni ó kọ̀ bí kò ṣe Ọlọ́run tí ó fi ẹ̀mí mímọ́ rẹ̀ fún yín. kò nílò pé a tún kọ̀wé sí yín nípa ọ̀rọ̀ ìfẹ́ láàrin àwọn onígbàgbọ́ nítorí Ọlọ́run ti kọ́ ẹ̀yin fúnra yín láti fẹ́ràn ọmọnìkejì yín bẹ́ẹ̀ gan-an ni ẹ sì ń ṣe sí gbogbo àwọn onígbàgbọ́ ní gbogbo Macedonia. ẹ̀yin ará mò ń rọ̀ yín ẹ túbọ̀ máa ṣe bẹ́ẹ̀ àti jù bẹ́ẹ̀ lọ ẹ gbìyànjú láti fi ọkàn yín balẹ̀ ẹ má máa yọjú sí nǹkan oníǹkan ẹ tẹpámọ́ṣẹ́ gẹ́gẹ́ bí a ti sọ fún yín ẹ máa rìn bí ó ti yẹ láàrin àwọn aláìgbàgbọ́ kí ó má sí pé ẹ nílò àti gba ohunkóhun lọ́wọ́ wọn. ẹ̀yin ará àwa kò fẹ́ kí ẹ máa ní òye nípa àwọn tí wọ́n sùn kí ẹ má bà á banújẹ́ bí àwọn tí kò nírètí nítorí bí a bá gbàgbọ́ pé Jésù kú ó sì jíǹde bẹ́ẹ̀ gan ni Ọlọ́run yóò mú àwọn tí wọ́n ti kú nínú Jésù wá pẹ̀lú rẹ̀ nítorí à ń sọ ọ̀rọ̀ yìí fún yín gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Olúwa pé àwa tí a bá wà láàyè tí a bá kù lẹ́yìn nígbà tí olúwa bá farahàn kò ní ṣíwájú àwọn tí wọ́n ti kú nítorí nígbà tí ohun àṣẹ bá dún olórí àwọn áńgẹ́lì yóò fọhùn fèrè ọlọ́run yóò dùn olúwa fúnra rẹ̀ yóò sọ̀kalẹ̀ láti ọ̀run àwọn òkú nínú jésù ni yóò kọ́kọ́ jíǹde a ó wàá gbé àwa tí ó kù lẹ́yìn tí a wà láàyè lọ pẹ̀lú wọn nínú àwọsánmọ̀. láti lọ pàdé olúwa ní òfurufú a ó sì máa wà lọ́dọ̀ olúwa láéláé. ẹ máa fi ọ̀rọ̀ wọ̀nyí tu ara yín nínú. tẹsalóníkà kínní orí karùnún. ẹ̀yin ara kò nílò pé a tún ń kọ̀wé sí yín mọ́ nípa ti àkókò àti ìgbà tí olúwa yóò farahàn nítorí ẹ̀yin fúnra yín ti mọ̀ hàn dájú pé bí ìgbà tí olè bá dé lóru ni ọjọ́ tí olúwa yóò dé yóò rí. nígbà tí àwọn èèyàn bá ń wí pé àkókò àlàáfíà àti ìrọ̀ra nìyí nígbà náà ni ìparun yóò dé bá wọn lójijì wọn kò sì ní ríbi sá sí yóò dàbí ìgbà tí obìnrin bá lóyún tí kò mọ ìgbà tí òun yóò bí. ẹ̀yin ará ẹ̀yin kò sí nínú òkùnkùn ní tiyín tí ọjọ́ náà yóò fi dé bá yín bí ìgbà tí olè bá dé nítorí ọmọ ìmọ́lẹ̀ ni gbogbo yín ọmọ tí a bí ní àkókò tí ojú ti là sí òtítọ́ ẹ kì í ṣe àwọn tí a bí ní àkókò àìmọ̀kan ẹ kì í ṣe ọmọ òkùnkùn nítorí náà ẹ má ṣe jẹ́ kí a máa sùn bí àwọn yòókù ṣùgbọ́n ẹ jẹ́ kí a máa ṣọ́nà kí a sì máa ṣọ́ra nítorí òru ni àwọn tí ń sùn ń sùn òru sì ni àwọn tí ó ń mutí ń mutí. ṣùgbọ́n ní tiwa ojúmọmọ ni iṣẹ́ tiwa nítorí náà ẹ jẹ́ kí a farabalẹ̀ kí a wọ aṣọ ìgbàyà ìgbàgbọ́ àti ìfẹ́ kí a dé fìlà ìrètí ìgbàlà nítorí ọlọ́run kò pè wá sínú ìbínú ṣùgbọ́n sí inú ìgbàlà nípasẹ̀ olúwa wa jésù kristi tí ó kú nítorí tiwa ni ó pè wá sí. Si pé bí a ń ṣọ́nà ni tàbí a sùn ni kí a jọ wà láàyè pẹ̀lú rẹ̀ nítorí náà ẹ máa tu ara yín nínú kí ẹ sì máa fún ara yín ní ìwúrí bí ẹ ti ń ṣe. ẹ̀yin ará à ń bẹ̀ pé kí ẹ máa bu ọlá fún àwọn tí ń ṣe làálàá láàrin yín tí wọ́n ń darí yín nípa ti olúwa tí wọ́n ń gbà yín níyànjú ẹ máa fi ìfẹ́ yẹ́ wọn sí gidigidi nítorí iṣẹ́ wọn ẹ máa wà ní àlàáfíà láàrin ara yín. ará à ń rọ̀ yín pé kí ẹ máa gba àwọn tí ń ṣe ìmẹ́lẹ́ níyànjú bẹ́ẹ̀ náà ni kí ẹ máa ṣe sí àwọn tí ó ní ìrẹ̀wẹ̀sì ọkàn ẹ máa ran àwọn aláìlera lọ́wọ́ ẹ máa mú sùúrù pẹ̀lú gbogbo ènìyàn kí ẹ rí i pé ẹnikẹ́ni kò fi burúkú gbẹ̀san burúkú lára ẹnikẹ́ni ṣùgbọ́n nígbà gbogbo kí ẹ máa lépa nǹkan rere láàrin ara yín àti láàrin gbogbo ènìyàn ẹ máa yọ̀ nígbà gbogbo ẹ máa gbàdúrà láìsinmi ẹ máa dúpẹ́ nínú ohun gbogbo nítorí èyí ni ìfẹ́ Ọlọ́run nípa Kristi Jésù fún yín ẹ má máa da omi tútù sí àwọn tí ó ní ẹ̀bùn ẹ̀mí mímọ́ lọ́kàn ẹ má máa fi ojú tẹ́ńbẹ́lú ẹ̀bùn wòlíì ẹ máa wádìí ohun gbogbo dájú kí ẹ sì di èyí tí ó bá dára mú ṣinṣin ẹ máa ta kété sí ohunkóhun tí ó bá burú kí ọlọ́run àlàáfíà kí ó yà yín sí mímọ́ pátápátá kí ó pa gbogbo ẹ̀mí yín mọ́ àti ọkàn àti ara yín kí èyíkéyìí má ní àbùkù nígbà tí olúwa wa jésù kristi bá farahàn ẹni tí ó pè yín yóò ṣe bẹ́ẹ̀ nítorí pé olóòótọ́ ẹ̀yin ará ẹ máa gbàdúrà fún wa ẹ fi ìfẹnukonu mímọ́ kí gbogbo àwọn onígbàgbọ́. mo fi olúwa bẹ̀ yín ẹ ka ìwé yìí fún gbogbo ìjọ kí oore ọ̀fẹ́ olúwa wa jésù kristi kí ó wà pẹ̀lú yín. ọ̀rọ̀ ọlọ́run tí ẹ sì ṣẹ̀gbọ́ tán yìí wá láti iléeṣẹ́ ìránṣẹ́ stream globe devotional a ni yín níyànjú láti pín ọ̀rọ̀ ọlọ́run yìí pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti àwọn ènìyàn tó wà lórí ẹ̀rọ yín ẹ lè mọ̀ sí nípa iléeṣẹ́ ìránṣẹ́ yìí nípa wíwọ ẹ̀rọ ayélujára lórí www.streamglobe.org tàbí www.devotional.ng ẹ sì lè pè wá sórí àwọn ẹ̀rọ wa lórí plus two three four eight zero two one six eight zero two five one tàbí plus two three four eight one three eight. 22 45 47. ẹ pín ọ̀rọ̀ ọlọ́run yìí kí a sì jọ fi ọwọ́ tó ayé àwọn ènìyàn sí dáradára.